والصلاة والسلام على رسول الله محمد وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته لا أقول لكم أقرأ إليكم صلى الله عليه وسلم في رضا وأبعد gbogbo àwọn tó ń jẹ ọ̀dọ̀ tẹ̀lé ìlànà yìí abẹ́rẹ́ wọn bá lè tó ọlá gbogbo àwọn olùdókòwò wa àwọn ọlọ́pàá náà ti kọ́ gbogbo àwọn àwọn olùkọ́ wa ọlọ́pàá náà ti dáadáa fún ìyàwó ti yọ àwọn ọ̀rọ̀ sí i. Pẹ̀lú ìgbà àwọn olùkọ́ wa àwọn àtẹ̀síwájú lákòókò àtàwọn ọ̀rọ̀ yìí nínú tẹ̀síìrù sóràtò sáfẹ́ eré tí à ń bá bọ̀ wá. nínú tẹ̀síìrù tí ó kọjá bẹ̀ni ọlọ́ọ̀bà àdìsọ́lá ó ti fi ọ̀rọ̀ wúlò wa. Ìtútí jẹ́ ká mọ̀ ìyàtọ̀ láàrin akọ́lù àtẹ̀lẹ́tòmìnà. bákan náà lẹ́yìn báwọn yàtọ̀ láàrin òkùnkùn àti mọ́lẹ̀. bákan náà ẹni tó máa kó òjì àtẹ̀tọ́wà lóòrùn ó fẹ́ já mọ́ yàtọ̀ láàrin méjèèjì. alààyè àti òkú ọlọ́fẹ́ yá wọn kó kálọ̀ mọ̀ kó yàtọ̀ wà ní méjèèjì. bọ́ọ̀ bá tiẹ̀ kí èsì tẹ́lẹ̀ ọlọ́run bá ìṣòro yàtọ̀ yàtọ̀. ṣùgbọ́n mo tẹ̀lé sí pé ọ̀rọ̀ tọ́lọ̀ bá àdé sọ lákòókò tẹ̀yẹ làákà ìwà ló bá sọ̀. tí nǹkan bá kọ́ ní ọpọlọ náà òfẹ́ tí òfin náà yẹ pé ẹni tó bọ́ lórí yàtọ̀ sẹ́ni tó rí náà òkùnkùn yàtọ̀ sí mọ́lẹ̀ bòókì yàtọ̀ tó rò alàyé yàtọ̀ tó kù kílà fi wé kílà fi jọ tọ́nà wà ní ìwé lábẹ́lé kámà akókó adúbẹ̀rẹ̀ ń gbé sọ́mù ilẹ̀ tó ń bẹ káàdì sàlẹ̀ nìkan tó jáde fún àdìsàbáwá àbúrúkọ àlàbíráì rọ́bì ọ̀gbọ́ọ̀rọ̀ àlè tó sọ fún wa pé pẹ̀lú wa ni sọ̀rọ̀ wá wà ní òṣèlú àkọọ́lù mẹ́tàlú lẹ́dí yẹ́sù rọ́bà wọ̀lẹ́dí láyẹ́sù rọ́bà kàmẹ́tàlú lẹ́háìdì wọ̀lẹ́mẹ́yì. àrẹ́bí sọ̀rọ̀ wá wà ní òṣèlú àlẹ́bí pé wà pé ẹ̀rá pẹ̀lú ẹni tí ó máa ń rántí ọlọ́mọba rẹ̀ ní gbogbo ìgbà lóòrèkóòrè. kálukú àwa náà ìpè tí wọ́n lẹ́yìn jẹ́ olùrántí ọlọ́run lé ìtọ́gba tó lẹ́nu àgbà ni pé àwọn alùpùpìrì àwọn alátùpìrì èèyàn lè jẹ́ alátùpìrì tí ó mìíràn ọlọ́run o torúkọ ìrántí ọlọ́run fọlọ́run bá ọlọ́run ní ti sọ òun ni tó ṣe pé gbogbo òṣèlú ìrántí ọlọ́run tó ga jù lọ́rùn kò ní o. Olùgbàlà ti ọlọ́run ẹlẹ́yìn nì, òun yóò ju olè máa ṣe dáadáa, òun yóò ju kó olè máa fa ìdáàbò. Òun yóò tún kí yóò fi ẹsẹ̀ gé. Pápá jùlọ lákòókò oṣù àtàwà yìí. Bó tilẹ̀ jẹ́ sí gbogbo àkókò rẹ̀ ká máa rántí ọlọ́run, àmọ́ àkókò oṣù àtàwà yìí ìjánu kó lè mọ́ fún yàn sọ́ọ̀lù kó náà lè fi hàn jẹ́ olùrántí ọlọ́run bí ìrántí ọlọ́run bá sọ̀rọ̀ sani lọ́wọ́ nítẹ̀sí fún èso wọlé o lásìkò tá a wà yìí torí pé gbogbo ń tá a ní ń tá ń gbọ́ ń ti ń ṣẹlẹ̀ ń tọ́kọ̀ wá lẹ́sùn lọ́wọ́ ni ti ń ṣẹlẹ̀. àtijẹ́ ni ọ̀bẹ fún alẹ́ sùn lọ́wọ́ ni àbí ọ̀nà àtikáyé lásìkò táwa yìí. Ìwà tó ní ìsanwó òkùnkùn tó yàn Ṣé tó ọlọ́run lórí tó? Èmi ò ní ìgbàgbọ́ tó fún ọgbà ọlọ́run lọ́wọ́. tí wọ́n yàn jẹ lónìí, wọ́n òun náà ló wọn wà gbára kágbára òun náà wà gbára ìdúró títí nǹkan tó wọn káàdà fún gbogbo tó òun ló mọ fèsì torí pé òun náà ti ní nǹkan tó náà ti gẹ́nẹ̀ tó náà gbọ́ káfẹ́. bákan náà sẹ́ni kò sí kọ̀kọ̀balẹ̀ kò sí security ọ̀nà jíjẹ ọ̀nà múmu. tóun ni kò pe ní sídìí èsì ni tára mọ́ ọmọ ọ̀dẹ́jú mọ́ ma ni ọmọ sọ mọ ẹ pé èyí nìkan lọ́nà làárẹ̀ wọ́n náà máa lọ pé àwọn láì ní ẹsẹ̀ ìka eléyìí ò lè gbé ọ̀nà làánú. ó lọ mẹ́sàn òdodo àwọn akẹ́kọ̀ọ́ tó tún máa bí ọ àwọn akẹ́kọ̀ọ́ tó máa bí mú ọ má fẹ́ sọ òdodo yẹn àdúgbò ọ̀nà gbogbo dédé fúnra ẹ̀ àdúgbò ọ̀nà lè mẹ́rẹ̀ tí ọ̀nà gbogbo dédé fúnra ẹ̀ torí pé àwọn tí wọ́n ń àbàjẹ́ ń wọn ayé ọmọ sẹlẹ̀bírẹ́tì wọn kódà yóò tún máa sọ nígbà tí wọ́n ti dáadáa lójú ayé wọ́n bá wọ́n tí kò ní pé lèyìn ti tọ́lọ́ wọn fẹ́rẹ́ ẹ̀. ó fàárí jẹ́ sí pé àkókò tá a wà yìí tí èèyàn bá fẹ́ sọnù àti kí èèyàn máa ti ọlọ́wọ́ bá tó tọrọ wò. mo ní ọmọ ọmọ ọmọ ẹgbẹ́ òkú ọlọ́wọ́ fẹ́ ilé iṣẹ́ ìtọ́lọ́ fẹ́ máa ti ìrántí ọlọ́wọ́. torí ìdí eléyìí ọlọ́wọ́ bá àlejò ọlá ń sọ̀rọ̀ níbi àwọn kọlọ́wọ́ bá rẹ̀ sọ láti fi àyà tó tẹ̀lé tẹ̀lé wípé títú àwòkọ́ ìyá nẹ́bì lọ́mọ yìí pé òun ọlọ́run ọba lòun máa jẹ́ kọ́rọ̀ òye èèyàn o òun lòun máa jẹ́ bẹ́ẹ̀ òun lòun máa jẹ́ kọ́rọ̀ òye èèyàn ìyá nẹ́bì ó lè jẹ́ kọ́rọ̀ òye òkú ẹ̀rí ọlọ́ba ìjọba òun ni àwọn ìlànà ìṣẹ̀tàn lọ yìí wà máa á tàbí mọ́ lè é máa fi kúrò máa ń fi kúrò lálẹ́ tí bẹ́ẹ̀ ń bàárẹ̀ òkùnrin ìlà nínú ìhòòhò ọrùn omi ké láíláí kò síbi tí kò kọ́ ọ̀sọ́ tó kò lége. ló bá ti jẹ́ pé nínú èdè tọ́ba ní làmásùmá. لغة العربية nínú ìtumọ̀ rẹ̀ náà ni pé láàpá lọ́gbẹ̀dàrà àwọn ọmọ mi ìdílébọ̀ ọ̀gbọ́n tó ìfẹ́ ìdèrò yìí ọ. àbọ̀ ń tẹ̀sí wọ́n ní ìtumọ̀ ilé ìtọ́nà ọba àlejò ọlágbọ̀ yẹn ìtumọ̀ rẹ̀ náà ni wípé sàmá òhun náà ayé fáàmù àkọ́kọ́ àgbọ́yé àti kéèyàn ọba. pé tọ́lọ̀ fún yìí ó ti kà wọlé wọn lóò náà ní wà ìnà wọ́ àyè tí ó mọ ìyàtà ọlọ́wọ́ bá lè sọ ọlá òun ní máa gé ó ti pẹ́ tí wọ́n bá wù ú náà lọ́ọ́ yé o ẹni tó bá fẹ́ lọ́ọ́ yé o. ó sì jẹ́ ká ọmọ responsibility àdẹ́bì ó jẹ́ náà ọmọ responsibility ara ẹ̀ ó fi bí yìí wọ́n ní in anka illa nadir ìrẹ́ ànábì kò sí tẹ́tà gbélé ọlọ́wọ́ tí kò sì kìlọ̀ báwọn ènìyàn lọ. láyé mi wà máa rẹ ọkọ̀ illa ìbàlá bóyúndì ìrẹ́ ànábì òfin kankan fún ọ tó lè ṣe òun ní ọgbọ́n yẹn kò ní kàmí tó ṣe wà máa rẹ ọkọ̀ illa ìbàlá bóyúndì mo bá dínkù ló jẹ́.

gbogbo ọtọ́ fún ìkájú ọlọ́run tó lò ṣe láyé wà lẹ́nu wọn nínú ẹ̀ná ẹ̀ná ìran tọ̀gà nínú láwọn ọ̀rọ̀ nínú kájà àyìnà kò lámà kíkà lóyìí náà. Àyọ̀ lẹ́nu wọn nínú ẹ̀ná ìkọ̀lù olùkọ́ ìjọlọ́run tó tó ti tàwọ́ lọ́rùn. ẹ̀ná ìrọ̀ ọ̀dàkà nínú dájúdájú kúkú rẹ̀ tó lóògùn ní kò jùlọ lọ́wọ́ tó lóògùn yẹn. lára àwọn ni náà kàjà ẹ̀lì náà táwọn ọlọ́run bá wá fẹ́ dáadáa fún fẹ́rẹ̀ náà. jàẹ́lì náà kó là máa bí ka yòówù náà tó ló tún lára ẹ̀ náà tó lọ́wọ́ láti. ọ̀gbọ́n wọn mọ̀mọ́ alábàárẹ̀ náà ní wípé àjẹsí kékeré o. ọ̀fẹ́ dáadáa fún náà. torí di eléyìí ọlọ́run bá àdéhùn ń sọ fún wa nínú àwọn àyà tó tẹ̀lé láti jẹ́ ká máa iṣẹ́ tọ́lọ̀ ń dé lánàbì lọ́wọ́ àyè sọ fún wa wípé bákan méjì náà ní wáàdì wá ní àtẹ̀jí yìí kòkòrò ìsọ tó wà sọ àlọ́ ìlú káàánú lè fi kéde o káàánú lè fọ aláti fi dáadáa káàánú lè bí àwọn ìkan yẹn. wàtẹ̀ ìhìnì ìtẹ́rù bá ní ìjẹ́ káàkiri pé ìyá wà káwa náà wá sọ àkáàánú wà ní kéde o káàánú wà o. ní sọ̀rọ̀ àti láwọn náà láwọn èyí tó ń kọ́ sọ náà náà ní ọkọ̀ náà láwọn ọ̀rọ̀ ìdí ayé àti abájú náà ni mo yẹ pé méjèèjì náà lọ́kọ̀ pẹ̀lú ara wọn tó yẹ pé kí àbí àwòrán yìí náà lọ yé ọlọ́run tó yá pàdé àkókò àjẹ́ náà náà lọ kà á ilé ìjọ ti lọ wáyé yìí olùkọ́ tí méjì kíkọ́ ń jẹ́kọ́ kàlá àmà gbọ́ kéèyàn wà ti gbà lọ́wọ́ nígbà bá jẹ́ náà ìkọ̀ lórí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kó ní lọ́dọ̀ rẹ̀ náà kẹ́kọ̀ọ́ kó bá ọ kúlẹ̀ àìsàn tó lù kó lọ́dọ̀ bẹ́ẹ̀ kó lọ́dọ̀ bẹ́ẹ̀ fún báwọn kan tó ọ̀rọ̀ òbí jẹ́ lóye ó ti yẹ ká máa wọ owó nìyẹn. ètò látàrí owó lọ sí abala dùn nígbà ìkẹ́yìn pọ̀ kọjá kó wọ́n kàn ní kó lọ́dọ̀ bẹ́ẹ̀ fún láyà kó làwọn ẹni bẹ́ẹ̀ fún àlẹ́ ìyẹn náà ló fún wa páyà náà yìí pé a ah, ìyá náà yìí náà pọ̀ èèyàn mélòó fẹ́ jẹ ilé yìí bóòlù ilé náà ṣe ní sàlẹ̀ ajé sọ́ra tí o wà bí èmi náà ní jẹ́ kàmẹ́ ó jẹ nínú ìyá náà yìí máa bá lè sọ lá ń sọ fún ayé yìí láti fi máa nínú àwọn náà ń gbélé àná ó tún bẹ́ẹ̀ káwọn yìí pé iṣẹ́ tó ń pé lànàbì lọ́wọ́ yìí náà ló ń pé láwọn ànábì ọlọ́run sáájú náà lọ́wọ́ káànábì ó sì má bànújẹ́ ìtí wọ́n ṣe fún wọ́n ṣe bẹ́ẹ̀ náà fún àwọn tó ṣáájú wọ́n ṣe bẹ́ẹ̀ náà fún àwọn tó gẹ́lẹ́ àwọn tó ṣáájú ṣùgbọ́n kí láti bọ̀ tá àwọn kiri wọ́n ṣe bẹ́ẹ̀ fún àwọn tó ṣáájú náà ọlọ́run bàlejò rárá sọ nínú àyà yìí. àwa sọ wọn tó ní ìgbà báwa ẹ̀sìn náà ti dùn náà bẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ yìí nínú àyà yìí wọ́n mú àwọn àlàyé kan wá tí àwọn tá kà ń mẹ́ẹ̀ tó dìde wa. wọ́n ní fàkàbà ànàwó mìíràn lùtàkọ́ wọn ń dẹ̀kun wọ́n ní nínú àwọn ìsàkóbìdì mọ́lẹ̀ lọ́dọ̀ yìí. àlejò láyà kọ́ bá lò jákò tó yẹ pé èméjì ò lè ráàyè bẹ́ẹ̀. ànáàbì ìlmọ̀kúrọ̀ táwọn sọ́kọ́nà bá lè sọ lágbọ́n sáájú yìí ó sọ afọ́jú arínà bòròkùn ìmọ́lẹ̀ bòdì ọ̀yẹ́yẹ́ òrùn alàyà lòlú olùwà àgbàtọ́ náà wà lè sọ ìgbé látàtàtà wá pèsè kẹ̀kẹ́ náà wò kàkàdá àlìkà wọ́n ní bẹ́ẹ̀ náà ní fàlìkà àlàmù àná àlàmà tàgáwí àlùkàlọ́dà ìmọ̀ ànàwìyá àwòlá wọ́n ní bẹ́ẹ̀ náà nígbà tó ṣe pé àwọn ilé ìtọ́nà ọba àlejò ọlásọ yìí tí wọ́n jẹ́ ìdàkejì ara wọn sáà jẹ́ kẹ̀kẹ́ náà yìí bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀rí fún ẹlẹ́gbẹ́ náà wà àdìsọ́lá lápọ̀ ìlú àti síkà ẹ̀ máa rẹ tó bọ́ lójú ìran pé eléyìí òní náà bí wọ́n ti rẹ tó ní náà àwọn ọ̀gbẹ́ eléyìí òní náà bí ẹ bá rọ́pò bá àkókò léléyìí ó ṣe ìmọ́lẹ̀ léléyìí bẹ́ẹ̀ náà ni mo di àtọ̀ yín oòrùn ẹni tó wà láyé àmàlẹ́ pé eléyìí wà láyé ẹni tó ti kú àmàlẹ́ pé eléyìí ti kú kó lè bá a ṣe tá a mọ̀ wọn ọ̀dọ́ pa bẹ́ẹ̀ náà lè tó wà dúdúkà kí lè tó wà dúdúkà òun náà ni wà lùkùkù pé ìyẹn bàbá ló wà ìtọ́ máa máa á máa máa ìgbàgbọ́ ọ̀kan náà bá wọn ní kí máa ń lò ìlú ọ̀gbìn ẹ̀rí ìmáàmù ìdìbàdì yóò ẹ̀rọ fún ti àmàlẹ́sì pọ́mọ ìyẹn jẹ́ oṣù ọlọ́run àtọ́ àmọ̀ mọ́ pẹ̀lú àwọn àmọ́nà tọ́lọ̀ kú sí lára kèsì àmọ́nà gbọ́dọ̀ owó sí lọ́wọ́ nìkan gbogbo tí bẹ́ẹ̀ lórí ṣe ṣe ara wa àmọ́nà ni bá a bá ti ń lò ó lè ka mọ̀ fún ilé ìṣòro ọ̀la gbọ́dọ̀ lọ ẹnu rẹ àmọ́nà ni kí ló ti sọ ojú rẹ àmọ́nà ni kí ló ti wò ọwọ́ rẹ àmánà ni kí ló fi ṣe ìtọ́wá ti ń ṣe olóògùn rẹ̀ àlẹ́ ìjọba ọgbọ́n ní wọn ọwọ́ rẹ̀ pẹ̀lú bàbá yìí. àìlè ìtọ́nà ọba gbọ́ lóye kọ́ máa jẹ́ kó lóṣù rẹ̀ tí ọba dúró lélẹ̀ ilé ìtọ́nà ọba gbọ́ lóye jẹ́ pé ẹsẹ̀ rẹ̀ yẹ ẹ lẹ́yìn kó mọ̀ orin lọ bí báyìí àbí bí báyìí lẹ́yìn mọ̀ níjọ́ mọ̀ nílọ ẹ lè bá níbi ìtọ́ báyìí láíláí ìgbàgbọ́ rẹ̀ kó bá àwọn èèyàn níbi níbi wọn ti ta tẹ́tẹ́ kò ní débẹ̀ àwọn bá àwọn èèyàn níbi ilé ògógóró kò ní débẹ̀ gbogbo kẹrin ọmọ tí ń bẹ ọmọ pọ́ńtìpọ́ńtì fi hàn ògógóró ọmọ pọ́ńtìpọ́ńtì fi hàn ọmọ ta tẹ́tẹ́. gbogbo àwọn kẹtọ́ ló wọ̀ ọ̀fẹ́ ìgbàgbọ́ tó ní sí ọlọ́run ọba ìlú ló

ìsàìmọ́re sọ́nà kúkúrú wọn ni àlùmọ́mìnì wàlùkáàbìn láàyè sẹ́wọ̀n olùkọ́lọ́ ọ̀gbọ́nà àtẹ̀sí ọ̀gbọ́nà ọ̀gbọ́n lòdì nínú. wàlálùkù tẹ̀lé wàsọ́ọ̀n ẹni ó mọ̀nà àtẹni tó sọnù fún ìdílé o. wàlẹ̀ áàlù wàlẹ̀ láàyè onímọ̀ àtàláyé màkà ìdẹ̀gbẹ́ o. wàlẹ̀ àbáwò lè jannati wa ashabin náà àwọn táwọn wà ìjẹ́ náà àtàwọn tí ó wọ náà máa tẹ̀sẹ̀ kan náà kọ́lọ́kọ́ ó jáde wà ìjẹ́ náà ìjẹ́ láti fi ọmọ àìjẹ́ náà kọ́lọ́kọ́ lọ́wọ́ fún wa láti máa ṣe o. ọlọ́pàá àdéhùn ọlọ́run ṣá máa eléyìí nínú alukur'an bákan náà wà láàyè àyè kúrú àwọn àti à ẹni ọkàn rẹ̀ ti fọ́ àtẹ̀tọ́kàn rẹ̀ wà láàyè fún ìṣèlérí o. wọ́n ní bẹ́ẹ̀ náà láwọn ẹni kó fàyè náà bẹ́ẹ̀ náà ti là sí á mínàtà máa wù wọ́n lọ. láàrin tá a sọ méjèèjì á rí wọn àdúrà wọn lọ ìyàtọ̀ kù wá bẹ́ẹ̀. wọ́n ní mọ́lẹ́ tá a sọ yìí láyà aláwọ̀ ìlọ́kọ́ àtàhàrà fàyè náà alẹ́ sàlùmọ́rọ́ ti. وميسر الأشياء ولأن الذي ينبغي أن يتنافس بتعزيله من ضده فليقتر العزم لنفسه فليقتر العزم لنفسه ما هو أولى به وأحق بالكتاب نصيحة وأجل نصر يقول الله يقول wọ́n lè ta sọ yìí ọlọ́run bá lè sọ lánìkan ló mọ̀ torí pé ìmánì tá a gbọ́ nípa rẹ̀ nínú báyà ló wà ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ àtọ́lẹ̀ ìka yìí pé àtàbà ló wọra wà yàtọ̀ àwọn ya ìmọ̀ yẹ fún bí ìsàn nítorí ìyá máa ń ṣe ní ọmọ ìlú yẹn lórí gbàgbọ́ lóòótọ́ àbí lórí bákan náà ti mọ̀ ẹ́ ìgbàgbọ́ ni ó kó àwọn oríṣi mẹ́ta sínú tí ó fi máa jẹyọ الاعتقاد بالقلب والنطق باللسان والعمل بالجوارح èyàn gbọ́dọ̀ ní láti ọkà yìí pé Ọlọ́run ló ń gbàgbọ́ lódodo yóò sì máa sọ ọ náà lẹ́nu wípé mo nígbàgbọ́ ní Ọlọ́run ṣùgbọ́n ní tí ń sọ lẹ́nu wípé ilé ẹ̀sọ́ yẹn ò kan òun àbí bá àlọ ìdúnjà ẹni tí ń kú àlá lórí ìdúnjà àláwìn aláwìn jẹ́ bàbá lóhùn ọkùnrin gàbá yìí ti lè lè báyìí tí wọ́n kọ́ báyìí lórí ṣíṣe mídíà lórí ṣíṣe wà tètè ní yóò fún wọn báyìí wọn dá pọ̀ ní wọn dàgbọ́ aláwùsẹ̀ wọn pariwo ní tòmínà tó aláwùsẹ̀ wọn pariwo nígbà yóò fún wọn kọ́ wọn kọ́ lọ yìí kéèyàn láyà láyà bí wọn. kódà wọn kì í fi ìtànà ẹni láyà tó mo ìbú ọlọ́wọ́ mo ìbú ọlọ́wọ́ kódà tó wọn ọlọ́run wọ́n láyé ń من خلق السماوات والأرض؟ sábà الله di الله هو ẹ̀yà fúnlá لجاء wà ẹ̀yà fúnlá nà الله. tí wọ́n sọ náà ní ìgbẹ́ ọlọ́run mi yọ àwọn ọ̀dọ́ aláwọ̀ kódà قل من يرزقكم من السماء والأرض فتعالوا سجى من ملات ما تلي بروض منان ẹ̀yà fóònù náà fóònù ọlọ́run náà ní í ṣe àwọn gbà láàbù ní ìtànà bó tilẹ̀ jẹ́ pé léwu nìkan náà fà á náà di kíni o ọ̀tọ́ wọn di mọ̀mí ni torí pààrọ̀ náà ti kíni wọ́n ti já ju àlìmánú lè jìbá rẹ̀ ayé olùyí yàtọ̀ ìlà àwọn náà ti já ju rògbòdìyà ni wọ́n ti kíni òun ni wọ́n gbàgbọ́ nípa rẹ̀ torí ìdí eléyìí wọ́n wá ń sàlàyé fún wa yìí pé fàyíṣà àlímta àlùmọ́rọ́ ti sábà tí wọ́n sẹ́wọ̀n sẹ́wọ̀n yìí wọ́n jura wọn lọ lóòótọ́ tí wọ́n náà sì lè sàdáyẹrí láàrin wa pẹ̀lú wípé èèyàn náà wọ́n wá padàpadà lórí pé bóòlù tèmi náà ti fẹ́ dá bóòlù gbàgbọ́ mi ti fẹ́ máa lòkè bóò ni ó ti jẹ́ sí wípé nínú ọmọ jẹ́ àlàyé báwo máa ti jẹ́ nítorí náà báwo máa ti wà nù mọ́lẹ̀ sí ní wà ní òkùnkùn. mọ́lẹ̀ tó wá fẹ́ẹ́ ṣe eléyìí òun ó ní àti òun ó ní kẹ́ni olùkó dààmú yẹn ní ẹ̀ yóò sì mọ̀ wípé èwo ló lẹ́tọ̀ọ́ sí nínú ọ̀pọ̀ nínú àwọn ọkùnrin. eléyìí nàìjíríà bá wá sí náà sí ni lórí abala eléyìí ọlọ́wọ́ bá àdìsọ ọlá wa ń sọ fún wa níbi àyà eléyìí tí ó tẹ̀lé ìta àbíkú tó wà ní gbogbo ọlọ́wọ́ bá àdìsọ ọlá ń sọ responsibility ànábì fún wa ìgbé yàwó tó lẹ́nu ṣe tọ́ọ̀nù rọ̀dín sùnlára máa ń lọ ní ọlọ́ni iná àgbàlá kábẹ̀lá àkèbàdìrọ̀ wà nàdìrọ̀. وإن من أمة إلا خلا فيها نذير وإن يكذبك فقد كذب الذين من قبلهم جاءت رسلهم بالبينات وبالزبر وبالكتاب المنير ثم أخذت الذين كفروا فكيف كان نكير ọlọ́wọ́ bá ń wà lẹ́kọ̀ọ́ láǹkọ̀ mú wa níbi ayẹ̀ yìí ó ní ìlànà bí lọ́wọ́ màmá dájú wípé inú agbára kalẹ̀ là á dájúdájú àwọn ọlọ́wọ́ bá la máa ń fẹ́ pẹ̀lú òdodo pẹ̀lú òdodo làbẹ̀rẹ̀ oníṣẹ́ àwọn náà wọn bá la ránṣẹ́ lódodo pẹ̀lú òdodo la fi ràn níṣẹ́ iṣẹ́ òdodo la gbé lé ọ lọ́wọ́. ọ̀rọ̀ àwọn àbá lórí wípé belhaq wọ́n jẹ́ pé wáyé pé àdùkò tọ́lọ̀ ń tẹ àmì ẹbí dìde yẹn ó jáwọ́ àdùkò kan tó jẹ́ pé. fatara nàdá hìí na fatara ti nà rúkú gbàtà àwọn ti dáwọ́ tí ò tó jíṣẹ́ kẹ̀kẹ́ mẹ́ tí wọ́n tiẹ̀ tí wọ́n rògbò àdúgbò tiẹ̀ tó jíṣẹ́ lè jọ wà mẹ́lẹ́ ànábì rẹ̀ sáàlì kọ́lọ́ padà wá sí àná tó tiẹ̀ kọ́lọ́ ti sọ kalẹ̀ ní òṣìṣẹ́ rẹ̀ sáájú gbànàbí mi ti ń bọ̀ bó jíṣẹ́ mi ti ń ìgbà tó ló ń gbé ànábì dìde sí yẹn a gbé ànábì dìde pẹ̀lú òdodo tá a fi rán àánú àbá tó ń sọ pé bẹ̀rẹ̀ á sì ní kó pẹ̀lú àlùkùnrin tẹ́lẹ̀ ìtàgbélé lọ́wọ́ aláwọ̀ tí wọ́n sọ yìí pé pẹ̀lú Islam tẹ́lẹ̀ ìtàgbélé alákùnrin hàn. ọlọ́ọ̀bà àlejò ọlábàtí kámọ̀ yìí pé ìtọ́lọ́ọ̀bà àlejò ọlábàtí náà òun náà ní kẹ́ni òun náà ní òdodo. ọlọ́ọ̀bà àlejò ọlábàtí aráwùrẹ́ ànáyì àti ọ̀dìdẹ ló odolo. sẹ́ ara pẹ̀lú òdodo. bákan náà ìrọ̀ ń ní ìrọ̀ àti أي بصير لمن أطاعك بثواب الله الآجل والآجل ẹni tí ó máa fún yàn ní ròdù mọ́ pẹ̀lú wípé ẹni tó bá tẹ̀lé tọ́lọ́run ẹ̀sán ńláńlá máa bẹ̀rù láyé àgbàdìgbìyàwó gbogbo ẹgbẹ́ ti tẹ̀lé tọ́lọ́run ẹ̀sán dáadáa bẹ̀rù tọ̀ láyé bí àti òun ẹ̀sìn ìyàwó ìtọ́nà fún máa lẹ́nu ìfọwọ́sowọ́ yẹn gẹ́gẹ́ bá ti tọ́lẹ̀ náà pé òṣùlùmù tẹ̀lẹ́dì pọ̀tẹ̀lẹ́dì tó náà ní wàásù òun náà ti lọ́wọ́ tó sọ ọlọ́run kọ àtàrà nìkàlẹ̀ ọlọ́run àtàrà yá jẹ́ náà lọ yé àtàrà yé ìgbádùn rẹ̀ lọ. kódà àlẹ́bí jáwèé pé ọlọ́run bá lè sọ̀rọ̀ ńlá ẹ̀yìn wọ̀lá ẹ̀rọ sẹ́ńtẹ́t wọ̀lá pápọ̀ wọ̀lá kọ́jú lọ́sẹ̀rẹ̀ fọ́tù àìkábọ̀ àlìjẹ́ náà kọjá gbogbo kan rí lórí láyé o bẹ́ẹ̀ ni tí yẹn bá jáde yẹn wọ́n bá wọn kan bẹ láyé náà tí yẹn lè fi gbádùn ayé bá bówó bá ti máa lò fún wọn ni o bí yẹn bá ti lówó láyé sí ní ó sì rí àwọn facilities ayé lóye o tó bá lóye sí pé gbà mí ẹ máa wo táwọn kan ọ̀nà bóyá ń jẹyàn wọ́n dà á wọ́n bóyá ń jẹyàn o àwọn lè mọ́mọ́ o bóyá ń jẹ́ yẹn o. Ẹtí òkú pléènì gan, àwọn mọ́tò tó máa ń kú yàtọ̀ láwọn mọ́tò tó wọ́n kù. Láwọn mọ́tò yẹ kó wọ́n lọ́wọ́ gálọ́ọ̀bù, wọ́n kò dé ọ̀rẹ́ mo gá gíláàsì mọ́tò yìí. Tó bá bọ́ọ̀lù gálọ́ọ̀bù fún ọ̀ ní mọ̀. Àwọn ò lè mọ̀. Tó bá bọ́ọ̀lù gálọ́ọ̀bù, ọ̀kẹ́rẹ́ pé bí ìgbà táwọn bá bá tẹ̀ èyí tó yẹ kó tẹ̀wá jáde báyìí wọ́n kò fi kára yín mọ́tò yẹn kò sí lọ́kàn yọ̀kọ̀ lè fi pipi lásán ó ti lọ. tóun wá òun àti àgbẹ̀jọ ara àgbàgbìjà nìyó. lórílẹ̀-èdè ká dùn àyín náà ni wọ́n ti ń darú ẹ̀ nìkan níláyé pé jẹ́ òrìyá jẹ́ tó ní àìyá jẹun àní ìyàwó lọ jẹ́ ọ. ìyá jẹun bẹ́ẹ̀ àní ìyàwó níjọ́ táwọn lọ sí sùn àwọn wá ní flat tire lójú ọ̀nà wọ́n wá sí táyà wọn kò yẹ á ah! wọ́n ti sí táyà wọn kò yẹ tán ìjọ tí a jẹ òkú láyé jọ̀ọ́ táyà wọn kò fẹ́ lórí aré o tọ́ba ti títì ní wọ́n mú mọ́tò tọ́ba ti títì ní wọ́n mú yẹ́ẹ́ kọ́ńtà ló kọ́ máa pariwo èmi wọ́n fẹ́ táyà mọ́tò náà lọlẹ̀ ọ̀wá tí ọ̀gá tí wọ́n fẹ́ ládùúgbò bẹ̀yẹn wọ́n dẹ̀ báàgì wọ́n dẹ̀ dráìbà tó ṣe o wọ́n yọ wọ́n dẹ̀ gbé ẹ́sàgbà sílẹ̀ wọ́n sì lọlé ó sì ní ìyájọ́ ẹ̀gbọ́n ìyájọ́ náà nígbà tó ṣe olùsẹ̀lẹ̀ bí kọ́kọ́ tó lò sáfẹ́ ilé gbé lọ sọ́dún padà wálé gbọ́dọ̀ délé bá tó jẹun bá tó gbẹ ọ̀ká lórí ìyá. báyìí bọ́ wà lójú pa ọ̀gá ẹja gbájú ọ̀kadà yóò lọ lápò lójú orúkọ ẹja gbájú yóò máa gbé ìyá ń jẹ àwọn èyí. àbí kúlà náà ti ìdí ọ̀dà àwọn ìlú ẹ̀dí ìtòsí òdì ìjà àti lábẹ́ tí wọ́n yọ̀ lórí láyé. tó ti ọ̀kadà ẹ̀dí tó yọ tó ti rí nígbà tí wọ́n máa gba ìgbé rẹ̀ àti báàgì bàtà rẹ̀ lẹ́kọ̀ọ̀kan yóò máa gbé ìyá ń jẹ àwọn èyí. lẹ́kùn tí ó máa lè làgbọ̀ ìgbé àwọn pàtàkì náà bẹ láyé náà tẹ pé àwọn èèyàn ń gbádùn rẹ̀ láyé ìfọwọ́ tá a sọ yìí àdébí ti jáwé pé àwọn pàtàkì yóò fi ọmọ rẹ̀. èyí tí láwọn àgbàkan nígbà mi ta mọ fóònù rẹ̀ tó rẹ̀ ta ju fámìlì ti fi fọ́ọ̀tì táwọn náírà. ọlọ́wà tí wọ́n sọ pé dáàtẹ̀ ló ń sọ àbúrò ọ̀rẹ́ wa wọ́n sọ bí àná ìgbé à gbàgbọ́ sẹ́yìn tí wọ́n bẹ ní àyà tó ń ta ní òkú báyìí bí fáwọn lẹ́ka òun náà ń ta nígbà yẹn káwọn lè gbé áá fóònù tó ga pé tó ta ju ní forty thousand naira ni wọ́n ta ètò ta ju ta lọ kó lè ní sẹ́dẹ̀ ẹgbẹ́ ìtawà ní fífi forty thousand naira ni tó ga nígbà tá à ń bọ̀ yìí ah bí fáwọn lẹ́ka òun náà ń jẹ́ ìdìbò ah èsè àkóníṣàlù tó lè rí ìdè bí omi báyìí mà ní tí wọ́n á sùn ra bí omi báyìí lọ́dọ̀ nígbà tí wọ́n nígbà tó sùn nínú omi bẹ́ẹ̀ tó bá sùn bẹ́ẹ̀ báyìí gbà tó bá jí láàárọ̀ wọ́n lọ kéré kàtó wọ́n sùn ẹ̀yìn rẹ lọ́tọ̀ bí ó ṣe rí nìyẹn láàárẹ̀ ti táwọn sọ yẹn lóde ìṣèjọba ni wọ́n wọlé ìṣèjọba ni wọ́n bá bí rẹ̀ níbẹ̀ níbẹ̀ ìdààmú tó jẹ́ wá lọ ní ó kó ntọ́wà láàárín ìṣèjọba irú àwọn ìlú ọjà tá à ń kọ́ ọ̀gáàgbọ̀ náà ní ìdìbò náà ti mú tó ti lé ní tó lẹ́ta ọ̀gbọ̀n báyìí láì sáfù nígbà náà. bọ́ọ̀lù yẹn ló wá ń gbádùn ayé sí sẹ́mi mọ́tò ni sẹ́mi nǹkan àlò lé ni sẹ́mi nǹkan jíjẹ ni yóò lẹ́nu fi ṣeré ìlú yẹn tí yóò fi dè ló ẹ owó tó fi dè ó ti pọ̀ ó ti pọ̀ jẹ owó tó fi jẹun nígbà bá ní ọmọ ẹ̀rá ọ̀sẹ̀rẹ̀ wọ́n ní bábẹ́rẹ́ náírà oṣù bábẹ́rẹ́ náírà kẹ̀ wọ́n wá ní làásì nítòsí àdúgbò àgbẹ̀rún àràgà ní kóńgò rẹ̀ àbí ọmọ àjọ ọ̀gẹ̀rẹ̀ bábẹ́rẹ́ lẹ́sì ni iṣẹ́ kọ́kẹ́dẹ̀ bábẹ́rẹ́ náà ọ̀fẹ́ ń ṣe gàrí kóńgò kan ò sí lára ọ̀ nẹ́ńtọ́ wa mọ ètò ìlera gàrí kóńgò kan kò lè ṣiṣẹ́ ọ̀gẹ̀rẹ̀ bábẹ́rẹ́ náírà yẹn o ṣiṣẹ́ wúlá lára lọ́dọ̀ àwọn onímọ̀ ìlera. ṣùgbọ́n ẹni táwọn àwọn táwọn sọ yìí oúnjẹ tí oúnjẹ ti wà lẹ́gbẹ̀ẹ́ kan oríṣiríṣi èso ló wà bẹ́ẹ̀ bọ́bẹ̀rẹ̀ ti wà bẹ́ẹ̀ lọ́sàn wà bẹ́ẹ̀ ní ápù wà bẹ́ẹ̀ gírèpù wà bẹ́ẹ̀ pẹ̀lú kú kalẹ̀. kódà ojú ọmọ bàjẹ́ sílẹ̀ fún ọmọ ọdún àkùnrin nù nígbà tí owó rẹ̀ wà bí àwọn èèyàn ti ń gbádùn ayé ẹ̀wá wò kó tó wá rí ọ̀hún náà bá ti sọ ìwé àníṣẹ́ àlìjẹ́nà ti àgbẹ̀ ẹ̀rọ yóò ní káwájú táwọn obìnrin o. ẹ pé ọ̀rọ̀ ayé náà sọ yẹn tó ti yẹ kó dájú fún ẹ̀rọ ọmọ òwúrọ̀ ìfẹ́ a ká ní òwúrọ̀ ẹ̀. kọ́ ọbẹ̀ jẹun tó kó ní ti ṣe lọ́wọ́ abẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀tì bẹ́ẹ̀ jẹ alọ́ọ̀tì ní bá tó wọ́n pé wọ́n yẹ ẹ̀rọ amájẹ lẹ́sìn fún amájẹ àwọn ẹ̀rọ àwọn ẹ̀rọ wọn olè máa jẹ kọ́kọ́ olè máa jẹ tíkì ewu ló jẹ lẹ ìsàkùnrin náà lọ́sùn láti ọ̀bẹ̀rẹ̀ lọ́sùn gbọ́ndé ebi láti ọ̀bẹ̀rẹ̀ lọ́sùn gbọ́ndé níjọ́ tí láàlá tó kọ̀ bá yọ pẹ̀lú kéré kọ́ ẹ̀ ó ní lọ tẹ́wàá ti ọ̀fọ́ tá a lára nígbà tó lù ú rẹ̀ wọ́n á lè dára àgbẹ̀wò ti ra lóko mo tó báyìí pé àwọn ẹran ní náà tẹ́lẹ̀ pé gbogbo tẹ́tẹ́ bọ́ náà ń ṣe náà tó bá àwọn kan náà ti rùjà òkú náà yóò fi bẹ́ẹ̀ bọ́ náà. torí di eléyìí ọlọ́run bá àdéhùn ọlá láyé yìí náà ó fún wa nígbà tó ayé dùrà lọ ṣùgbọ́n kò bá tó ayé bá ń sọ yìí ọlọ́run bá àdéhùn ọlá ó ṣe ká ànábì ó rán ànábì wá sáyé láti wá gbogbo àyíké ẹni wọn bá tẹ̀lé tọ́lọ́ wọn bá wò tó bá tẹ̀ láti ọlọ́run wò ìgbádùn àdìsẹ́ náà ẹ̀sán tọ́lọ́ wọn kàn ní lórúkọ tẹ̀lé tọ́lọ́ wọn bá kò sí ìgbádùn kò ìgbádùn láyé tó wá di ìgbàdùn ìgbádùn wọn kàn kọ́. mo wà láwọn tó lé ìfún ara lẹ́yìn tó ti di pé ọpọlọ tiẹ̀ náà tó o bá lè ronú nípa ẹ̀ bí wọ́n bá ti ṣe wọ̀ wọ́ bẹ́ẹ̀ lọ́la fún àlera àdúgbò rẹ̀ tó ti ní ẹ̀sìkíríẹ́ǹsì bẹ́ẹ̀ yóò sọ mọ́ ẹni tó bá ní sí kì í ṣe ó sọ ọ́n pẹ́tọ̀ ẹ ra máa jẹ iyọ̀ ẹ sì ra máa jẹ májú kọ́ra tẹ bá ní máa jẹ májú mọ́ rárá kò bá dà ẹbí tí máa jọ́ bẹ́ẹ̀ lónìí àbára tí máa jọ́ bẹ́ẹ̀ lónìí lọ́wọ́ ọ̀nà ìgbìlóba ẹ̀yàn àwọn kàmí bẹ́ẹ̀ náà lè tó lè dùn náà àmọ́ lẹ́wù dáàbì bíi ìṣẹ̀lẹ̀ ní bí dùdù màgbé àtijọ́ náà ni. máa ẹ̀rọ àwọn kọ́lá bá ní má jẹ́ mọ́ rárá ni bá ní má jẹ́ mọ́ rárá. abẹ́rẹ́ tẹ́bí ní ara ń tọ́ fẹ́ pàbí láyé náà bóyá ah, ẹni wà lùdú ní dábẹ́ẹ̀tì náà àbúrá ní sọ̀gbúgà pàdá ah, ẹ̀mọ́ra má jẹ́ nǹkan tó kù. ìrúkọ̀ àbáyé náà làwọn gbàdúrà ẹ̀ gbàdúrà ẹ̀kọ́ jẹ nǹkan tó dùn àbẹ́ ẹ̀kọ́ tó bá ti wá di wípé ẹ̀sìn ẹ̀ bá ti ń dé àwọn stéèjì kan ó ní kó tó tọ́ra báwọn kan wọ̀nyẹn tó bá lọ rí báyìí ẹ̀ láyé pẹ̀lú àwọn nǹkan adùn táyé tà ń sọ yìí tó yẹ kó bá wa dùn ká dùn sọ yìí fèsì ni wọ́n báwo ló wá fẹ́ rí ládùn lẹ́gbẹ̀ẹ́ adùn tàlìjẹ́ náà tára wa yóò bu wa gbé títà lọ nìyẹn. ihe fi hàn wáyé pé adùnkàdì jẹ́nà kọjá káyé yìí nílọ́pọ̀ ẹ̀mẹ́yẹ ìyẹn ló fà lóbi jẹ́ sí pé ara wa yìí ọlọ́run ó tún rì yóò tún dá yóò tún ara wa yìí dá kọ́mọ̀bì lè jẹ́ sí wípé diabetes òní yóò lè jẹ ṣúgà ṣúgà tó ń kù lọ kọ̀ wá diabetes lọ́hùn-ún kò ní sí bí ìmọ̀ lọ́hùn tí wọ́n pè ọmọ jẹ rú tí wọ́n pè ọmọ jẹ magi tí wọ́n pè ọmọ jẹ yọ̀ kò sí ìdẹ̀kan lọ́hùn tí ó jẹ́ ìwọ̀ fún ọ ní jíjẹ nítorí ìlera rẹ orúkọ kò sí àárẹ̀ tó bẹ́ẹ̀ sí ọlọ́run kò sí àìsàn tó bẹ́ẹ̀ owó ọ̀pọ̀lọpọ̀ ń tà ń jẹ lẹ́yìn àwọn ìdí àtẹnìkan tí ó ní ìjẹta kọ́ ni ó wá wo iwájú ọ̀nà ọ̀dọ́ àtàlọ́ níwájú dáhùn náà lọ́wọ́ àtà olùdókòwò nìyí tó bá mọ̀ nípa bí oko rárá ni kò níbi ìdẹ́bí ìdè gẹ́gẹ́ bí kọ́mọ̀ gbé kò bá tò lọ. ojú tó bá mọ̀ nípa àwọn kẹ́míkà gbajúmọ̀ máa fi ti tọ́wá ẹ̀sẹ̀ jọ díẹ̀ báyìí. mo ní tọ̀ owó ní pa wá lọ náà àwọn olùdókòwò ẹni tí ń pa wá lọ náà nìyẹn ní kẹ́míkà ni wọ́n fi ti tòun ló káwọn ẹ̀jẹ̀ yóò. ẹni ní wọ́n kọ́ pa kòkòrò yé ibi tí pa kòkòrò náà kọ́ mọ́ pa nǹkan kan lára èyí jẹ́ èmi kòkòrò lẹ́ pa pé wọ́n pa kòkòrò bí tí pa kòkòrò yẹn náà ó fẹ́ kù dára tó wọ́n tó yẹn náà tó kọ̀lọ̀kọ̀ wa náà ń jẹ. a kàn jẹ fẹ́ẹ̀sì ní fẹ́ẹ̀sì gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ káà wá sí gbogbo ọmọ fifty years wọ́n kéré wọ́n yọ fifty years lọ àdàgbà seventy years àdàgbà eighty years. àwọn bàbá àná ní eighty years ninety years ní bá ń lọ ẹ̀mọ̀ sáré tẹ̀lé wọn lẹ́yìn ẹ̀mọ̀ sáré tẹ̀lé wọn lẹ́yìn náà àbáta sọ̀rọ̀ ìwọ ìwọ forty years náà tó o sáré forty years kọ́ sáré láì kó tó wọn láré òun sílẹ̀ ọlọ́mọdé àdúrà wàhálà fún wàhálà kẹ́lẹ́ kọ́ wá sáré orin kan láti nìkan sí nìkan kó mi ẹlẹ́ẹ̀lẹ́ orin láti nìkan sí nìkan tó wà lẹ́kọ̀ọ́ kókè níta jẹ náà ni wo àwọn oríṣiríṣi nǹkan tá a jẹ náà ni títí ń bínú ọlọ́run wa sọ fún wa yìí ká ti mú ọlọ́run wa ká lè ní fọ́ọ̀kù balẹ̀ tàbí jẹ́ náà ká ní balẹ̀ tàyé náà ká tún lọ sí fọ́ọ̀kù balẹ̀ tàbí jẹ́ náà nítorí ọ̀run àná ìlú àti ìlàyé wò ọlọ́ni ìrànlẹ́bí níta nípa wá ṣe nìyẹn gbogbo ní ti ń fẹnu àwòkú kan islam islam ìrìnjà islam ẹgbẹ́ mi jàgídíjà gan islam wá gbọ̀ngàn ipe kọjá ẹni ìfọ̀kànbalẹ̀ kò sì ṣiṣẹ́ tí ó fi jẹ́ ní ìfọ̀kànbalẹ̀ tó gbọdọ̀ lè fìyàmà ìnà àgbáńdá kàmẹ́lẹ̀ àfihàn ti rọrùn ọlọ́run la gbé ànájì lẹ́sí ọmọ fúnni ní ìròdùnú. kó wọn tó bá ti tẹ̀lé tọ́lọ́mù wa ẹ̀sán máa jẹ́ tiẹ̀ àlìjẹ́nà oníbẹ̀ làwọn máa jẹ́ tiẹ̀ ìgbádùn ayé gbádùn àlìjẹ́ àwọn jẹ́ tiẹ̀ ọlọ́tún ní wa náà ti rọ̀ ọ́ sí ọ ní olùkìlọ̀ ẹ̀rí ayé ìran àgọ́ọ̀kà tó bá ti ọlọ́wọ́ ọba lè kọ́ bẹ́ẹ̀ ìyà punishment tayé àgbàdìbí àmọ̀ yóò máa jẹ́ tó tọ̀. wàlásà bèbè yáyé mínà rúkúl kéé wá sèrè ànẹ́bì lọ́kọ́ sọ́rú ẹ̀ abẹ́rẹ́ bílá yìí yìí sèrè ànẹ́bì lọ́sẹ̀ àgbàdì rẹ̀ ó rẹ̀ sẹ́ni tọ́kọ́ múlẹ̀ wá kéé wúlò ọlọ́kọ̀ sọ́rú ẹ̀. وإن من أمة إلا خلا فيها نذير ọlọ́run kò sí nínú àwọn ìjọ ọ̀kan náà tó ti kọjá wà ẹ́ ìmáàna wà má kò sí nínú àwọn ìjọ ọ̀kan tó ti kọjá ilá kọlà fi hà nàbí àbíkọ́lọ́ ọba àdéṣọlá kó pé òtútẹ́ ti dé láàrin wọn náà. kọlọ wọn náà òṣìṣẹ́ láàrin wọn yìí tó kọ́ wá sí ìkìlọ̀ fún wa kọ́nà wọn wá lé nínú wọn yìí pé ìwọ tó bá ṣe ọlọ́wọ́ bá lè sọ láti ìyá sí ẹ. bẹ́ẹ̀ bá lẹ́nu àgbẹ̀ gbà lẹ́nu ìyá lẹ́yìn ọ̀rọ̀ náà ti sọ̀rọ̀ náà àpò méjèèjì lọ fẹ́ mú ìyàwó ọlọ́run tó ṣáájú wọ́n ní wà ẹ́ abẹ́lẹ̀ wà ẹ́ ní fún màtíńtìlá ọ̀dà tí a nàdí ọ̀sọ́pẹ́ tí a nàbà tí ó wà nàdí rù abẹ́lẹ̀ ọkàn ní bí a nàdí ẹni tí ó máa ti lọ ìyá olùlọ yìí pé ẹ jáwọ́ níbi ìbàjẹ́ tí wà fún ilé wọn. èyí ló ti pọ̀ náà nìyẹn oníṣẹ́ bí ìyá jẹ wá sí náà lẹ́yìn àìsàn jáwọ́ ìbàjẹ́ náà àìsẹ́ jáwọ́ ti bàjẹ́ ni àwọn tí jẹ́ ti bàjẹ́ wọn àbẹ jáwọ́ bẹ̀ ẹ̀yìn pé kìnìkan ọ̀gá kìnìkan ọ̀sẹ̀ kìnìkan àwọn tí jẹ́ bẹ́ẹ̀ náà lè jẹ́ yé. àwọn àlọ́kẹ́ ìgbàgbọ́ ìjọba tí wọ́n sọ yìí kó lé abẹ́ òṣìṣẹ́ ta nígbà mẹ́ta tàbí kó lè lè lọ. ẹni bí àwọn ẹni wá sọ̀rọ̀ ní náà wà ní àwọn àyùkò ọ̀gá jẹ́ ìtura kan bẹ̀rẹ̀ lábùjá lẹ́ni náà wọn ló gbàdá gbàdá. ṣùgbọ́n ọ̀rọ̀ state level lè tọ́lẹ̀ bọ̀. ó ní àwọn pariwo ní àwọn apariwo sọ̀dá àwọn tó dájú àwọn náà ní tọ́lẹ̀ wà. torí kó bá ní tí nǹkan bá ti tọ́wọ́ ẹ̀ náà òun àtàwọn bá mẹ́rin rẹ̀ ní kálíkúlódé ó ní kánkélá kò lè sí láì ó ní dísírẹ́tì kan wọ́n ti kán lọ fún pẹ́pẹ́ fún àwọn tó ń jẹ́ àwọn tó wà nípa èso náà wọ́n bẹ́ẹ̀ ti sẹ́lẹ̀ lórí olóòtú ìtìlá ìlú tó máa kà ní káàkiri wọ́n lọ fún kí yìí títí ìlà tó máa kú kàkiri kọ́ wà nílẹ̀. wọ́n á ní à ah, ìjà náà ní sólà yẹn bẹ̀rẹ̀ sí jáde dára padà àwọn òṣèlú wọn ti ti sólà tí òṣèlú ti lọ wípé wọ́n lè tẹ̀ máa ra tí wọ́n wà fi kan àwọn eléyìí tí wọ́n fi kan fíjà dé wọn tó bá ti sólà àwọn ọmọ wọn tó bá ti jáde jáde lọ́wọ́ tí wọ́n wọ́n lọ́wọ́ sílẹ̀ bá ti sùn ìyẹn ni wọ́n ti tọ́jú àwọn ti tọ́jú wọn abẹ́ lọ jábọ̀ fún gómìnà ìlú náà. nígbà wọn dé ìlú náà nígbà wọn dé ìlú náà ni wọ́n dé ọ̀dọ̀ gómìnà. wọ́n láwọn ti ṣe ibi o ìtàwọn tó padà bọ̀ fún ìlú lórí òun ni pé. àwọn òkú táwọn ti kú rà tó lè dé pa àwọn owó nínú táwọn akéwì ìlú wa ẹ̀. àdé àwọn lọ́sítìkì náà dáhùn fún aná lórí káwọn káwọn náà fẹ́ tó lọ fún yìí jésù sí láì dandan ní kókó rẹ̀. táwọn bá dẹ̀ fẹ́ra fúlà àwọn bá dẹ̀ fúlà wọn fẹ́ra fúlà wọn fẹ́ra fúlà nìyẹn ìtọ́wá fẹ́ lórí láwọn máa wò. gbọ́dọ̀ ni tiẹ̀ ó sì ẹ̀tọ́ ajẹ́ ẹ̀ẹ́dì panẹ́ẹ̀lì yẹn ẹ̀ẹ́dì kọ́mítì yẹn kọ́mítì wa lọ kó ọ̀fẹ́sà ìdúró àti ìwòye àti ìwòye gba kọ́ńtàdì kọ́ńtàdì lọ́dọ̀ yẹn àti ìwòye owó títà nígbà tí wọ́n ti wá lọ́kọ́ òfin ìtumọ̀ nínú ìkérò rẹ̀ ọ̀hún ẹ̀yà ìdúró ìyàwó rẹ̀ láàrú àwọn ẹgbẹ́ ṣẹlẹ̀ ṣé ìtàn ló jẹ́ ní pọ́ọ̀tì kan ní stéètì kan. kí ni sọ́nà ṣé bẹ́ẹ̀ àti ìlọ́wọ́ ti ń fẹ́ wọn lórí lọ́wọ́ mi nígbà tó ṣe pé títí èrò làwọn ń lò nígbà wà lórí fún bá wọlé làwọn ní gbogbo bá ti jẹ́ oníbàjẹ́ náà fẹ́ fi bàjẹ́ lẹ̀ wọn à ní lẹ́jọ́ tó nǹkan ọ̀la nígbà tó lọ́wọ́ tí àìsí àtúnmọ́ ẹ̀ ló kọ̀dá wọ́n máa fi ra títù wọ́n ti ra sólà gbé lónà wọ́n sì kọ́ lórí ìtumù ní lẹ́gẹ́dẹ́ wọ́n fi ti tẹ̀sán lẹ́yìn nígbà tó bẹ́ẹ̀ nìkan lòún fi lòún fi pín ẹ̀ fún ìwọ tó kéèyàn tó nínú fámìlì tó tó wù bẹ tó bẹ ló. ilé ẹ̀ka ẹgbẹ́ ẹ̀mí náà pẹ́ńtẹ́tì kan lọ́wọ́ jẹ́ nínú kan lẹ́nu kí ni àjẹ́ńdà tó ní tó ní àwọn ẹ̀rú ìsìnkáyà àwọn ẹ̀rú ìsìnkáyà friends and fellow fellows today abẹ́rẹ́. jẹ́ ọ́n kùtùmí ọlọ́wọ́ bá bá àlejò ọlá kò sí àgbègbè kan tí ó wáyé tí ó bá wọn ṣe kókò ṣẹlẹ̀. ìlú àwọn àlejò ọlá wá ń sọ wá nẹ́bí lẹ́gbẹ́ ìlà nẹ́bí má bàa mí jẹ́ kò sásìkò kan náà tí ó wáyé kò sí ọ̀kan tó dájú àdúgbò ọlọ́wọ́ àlejò ọlá bá wọn tí wọn ti kìlọ̀ ìyá rẹ̀ fún wa. bàbá tí kò ṣe lọ fún ẹ ìyá ń fẹ́ tí ò bá jáwọ́ mi ìbàjẹ́ yóò ṣe ló kọ sọ bẹ́ẹ̀ o. àwọn tó dájú náà sọ bẹ́ẹ̀ wàyí yóò kà tí wọ́n bá pè ọ́ nírọ́ fàkọ́ríta dábà lẹ́bi iná mi nǹkan bùlẹ̀ yẹn àwọn tó gbájú àwọn tí wọ́n pè yìí náà àwọn náà ti pe àwọn òṣìṣẹ́ tá a rán sí wọn nírọ́ jáà fi hùn rúdùlù wọn àwọn òṣìṣẹ́ tá a rán sí wọn wá bá wọn bẹ̀rẹ̀ báyìí náà pẹ̀lú àwọn àlàyé ọ̀rọ̀ eléyìí tó fìdí múlẹ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ kódà wàbíńsúmùrì wàbíńsìdáàn wọ́n mú àwọn tíra eléyìí tá a kọ́ àwọn kẹsì ọ̀bẹ́ni làbá àti násìrì wọ́n ní zúmùr wọ́n ní àlìkútù pèlèmọ̀kútùbà àlìmọ̀jùmùr tí a kẹsì ìrúmìnà ní àkàn àwọn tíra tá a kọ́ tó ti kú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdájọ́ òkè nínú. wọ́n ní àti fi ránṣẹ́ agbélé wọn lọ́wọ́ wàbẹ̀lẹ̀ ìtàgé lòní àtàwọn tílà tó ṣe yí pé gbogbo tí ń bẹ nú ẹ̀ kò sí kan tó rúdú àìkùdí fi àkọ́báàlì lọ́dínkọ̀ wọ́n àhágáàlì ní ádìlà àwọn tílà tó ṣe yí pé tàn mọ́lẹ̀ àwọn ìrònú ẹ̀ òdodo ni àwọn àdájọ́ nú ẹ̀ déédéé ló gbé wá tòun ti bẹ́ẹ̀ wọ́n pè é nírọ̀ wọ́n máa kátó lẹ́nu iná káfàrò ọlọ́ni àwa fi ìyà jẹ àwọn tí wọ́n sàì múre bàkàìbàkà nànà fi yíyẹ ọlọ́ni kọ́lọ́ máa ń bóò ní ìyàwó ọlọ́run ọba báwo ló ṣe rí lórí gbogbo àwọn tí wọ́n jẹ́ òwúrọ̀ gbogbo àwọn wọ́n fi àwọn òkúté ọlọ́run ọba sára náà tí wọ́n pè wọ́n ní nírọ́ tán gbà wọ́n gbọ́. gbogbo ọdún wọn náà ń pè ọ̀rọ̀ wọn bá nírọ́ màìkọ́ náà bá ẹni pẹ̀lú àkókò yàgbé àwọn kàdá òun náà lọ́wọ́ lẹ́ni o. òdodo wa bá ọ lẹ́sìn ní òdodo ní láàyè lọ́kùn kálukú wọ́n wọn náà ka polówó wọn náà máa ń gbé wọn ka polówó pẹ̀lú ìfẹ́ tó kára ẹ̀. pẹ̀lú wọn náà máa ń wọ́n kó òbí kọ́wọ́ kó òdodo òbí kọ́wọ́ kó náà bá ti sọ yóò ṣùgbọ́n ìfẹ́ inú rẹ níwọ̀n àti owó ìwé dànù ìfẹ́ ìfẹ́ kọ́ gbogbo tó wàá wọ́n bò ó dànù kódà tó tún takò tó tún ṣiṣẹ́ lórí káàní wọn gbólólo màyí kọ́ náà tó ti àti àwọn tí wọ́n ti bẹ́ẹ̀ lánàá òun náà lọ́ọ́ lé ní o títí nǹkan ọ̀rọ̀ tiẹ̀ náà pamọ́ ni làyúkúlí lè ìyá òun làwọn títí tí ààrẹ kọ̀ tí ààrẹ kú. ṣùgbọ́n tí ààrẹ bá kú ká tọ́lọ̀ bá bẹ́ tó bá bẹ̀rẹ̀ sí ìyà jẹ́ òní bọ́bẹ̀ o. torí ìdí eléyìí inú ká ló wà náà bá ba tó bá jẹ tó bá bá jẹ ká lọ jáwọ́ o. ká lọ jáwọ́ ká tó ṣe ní pẹ̀lú ọlọ́wọ́. ká gbọ́ ọ̀sọ́lọ́ lẹ́nu ká tẹ̀lé òmìnira ọlọ́wọ́ ká ti kọ̀ ká lè bàjẹ́ ilé ayé ẹ̀ ọba tó kọ alẹ́ lé ìjọba tó máa gbọ́ àgbọ̀kọ́lọ́ fún ولا يدخل لنا الله الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سلام عليكم ورحمة الله وبركاته